gbogbo ẹ lólùfẹ́ sinimá balẹ̀ ilé ẹ tẹ subscribe button tó wà ní abẹ́ fídíò yìí torí pé orí ìkànnì movie room tẹwà yìí ni a ti máa jẹ́ kó yẹ yín lẹ́kùnrẹ́rẹ́ ìgbà tí apá kejì fíìmù balẹ̀ ilé máa jáde sí orí youtube channel lákòókò ẹ lẹ́yìn tẹ́ bá tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí mo máa gbà yín nímọ̀ràn pé kí ẹ tẹ like button náà lẹ́yìn náà kẹwàá kó sínú comment section pé balẹ̀ ilé part two ẹ tàbí kẹ́kọ̀ọ́ ní èdè yorùbá pé apá kejì fíìmù balẹ̀ ilé tó gbé bí comment section yín bá ṣe pọ̀ sí ni ó máa ń jẹ́ kí a mọ̀ pé èrò pọ̀nlẹ̀ lóòótọ́ èrò pọ̀ lẹ́bi ìbà tí wọ́n retí apá keje fíìmù yìí torí ẹ̀ ní àṣẹ ní kékeré kó sínú comment section bẹ́ẹ̀ lẹ́nu kẹlẹ̀ sọ òṣèré tí ẹ fẹ́ kí a fi kún apá keje sinimá balẹ̀ lé sí àwọn òṣèré tí wọ́n kópa nínú apá kìíní sinimá yìí lẹ́yìn náà kí ẹ̀sìn mẹ́gbàgbọ́ láì tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí ọ̀fẹ́ ni subscribe button tani kí ẹ̀tẹ̀ yìí wò ní jẹ́wọ́ yún àti pé bí subscribe button yín bá ṣe pọ̀ sí báyọ̀ bá ṣe tẹ̀ sí dáadáa ni yóò tètè jẹ́ kí a tètè gbé apá keje fíìmù YouTube channel ẹ ṣeun tètè ti gbọ̀ wá ọlọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbàlagbà ojú tẹ wò wá kò ní fún ọ̀wọ̀ títẹ̀ sí fi kò ní di láṣẹ Èdùmàrè ọba tó dá yín ọba tó dá wa náà ẹ ṣe máa dúpẹ́ ẹ má gbàgbé láti tẹ subscribe button ọ̀fẹ́ ni o ó dàbọ̀.